lọ́jọ́ bá di sọ́jẹ̀. sòfíẹ́ ta ń sọ̀rọ̀ yìí pé ìsìláàmù nìyẹn táwọn bàbá yóò bá sọ kò ní nínú táwọn bàbá ti bá lọ́rọ̀ náà àmọ́ tó wọ́n sọ yẹn ayé ká máa pé ká má máa fi gbàgbé ìyàwó yẹn kan mú ní àwọn ọmọdé gbéraga àwọn ọmọdé láyé oṣù gbéraga fún òfin ọlọ́run Bọ̀dé ní ọdún pẹ́lẹ̀ gan pẹ̀lú àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́kùnrin àbí kí ní àwa ìyẹn tí a ń sọ̀rọ̀ ẹ̀nà ẹ̀mọ́ tó kí tó wọ́n ní ṣé lè ogun ni o ogun ni o mo jáde ní pẹ̀lú ọmọ lọ́wọ́ wa yẹn kò sí ẹni tó máa gbà lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀. ìta àbíwọ̀ tí ó jáwé ìrọ̀rùn àfúwá ní good presentation ẹnu bí o kúlẹ̀ àwọn bàbá yẹn tí wọ́n bá dídá àwọn ọmọ bá dídá tí pé ìjájá gbólúgbà ẹwọ ilé òfin jájá kó ilé òfin jájá kó ẹwọ àwọn àwọn àkàkàrẹ tí ṣe lẹ́yìn àwọn àbáyé ọmọ ìmọ̀ ń bọ̀ ìjọba mi ò ní wẹ̀ rẹ́sì fún ẹ̀ wọ́n àwọn oúnjẹ méjìlẹ̀ àrùn náà máa fún àwọ̀ ẹgbẹ́ tí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ lọ́bẹ̀rẹ̀ na ọrụ àwọn tó ní padà òṣù sọ̀rọ̀ fún ẹ̀wọ̀n àwọn mi ẹ̀ máa ń bìrẹ̀ rẹ̀ lẹ́nu mo tó kúrẹ̀ wúni rà àti wà láyé rà mo lè lọ bálẹ̀ jọ àmọ́ ọlọ́run wa ló ní kó wò bẹ́ẹ̀ ọlọ́run wa ló ń sọ́dẹ̀ ọlọ́run wa tó dé ní àti ọmọ mi wà láyé ọlọ́run náà mi wà bí ni tí mo fẹ́ àwọn bí ìkúta ní tẹ́lọ̀ látara lónìí ẹ̀

wọ́n bá tẹ́lẹ̀ wọ́n yà ń jẹ́ náà wọ́n bá yà ń jẹ́ wọ́n wọ́n lẹ́ni àwọn akọ̀wá àtùmọ̀ dákọ̀ ọlọ́run dákọ̀ lọ iná àwọn ọlọ́run bá dà fún àwọn ọmọ ìwà tó máa ń lẹ́kọ̀ọ́ àyíká láwọn èèyàn náà òkúta lábẹ́yọ̀ ẹni nígbà wọ́n yà fún ẹgbọ́jọ́ ìgbọ́kúnlẹ̀ wọ́n mú máa ń gbà àyẹ̀rẹ̀ bí wọ́n ti fẹ́ mọ́ ọ̀rọ̀ àyẹ̀rẹ̀ rẹ̀ mo fẹ́ gbọ́ ilé yẹn àbágbọ́dá mi ní ìgbàgbọ́ tí ọba ti kúrẹ̀ wọ́n ti lọ́lẹ̀ tó wọ́n ti lọ àwọn àdìsáyìn náà ẹgbẹ́ lọ́ta máa jọ kí a lọ́tún ti fi kó ní láti wọ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn bàbá náà lẹ́wọ́ náà wọ́n ti rí ọ̀pọ̀